asalaamu alaykum wa rahmatulahi wa barakatu orúkọ mi ni imam abdulsami tadese ọmọ ọ̀yá yín ìkànnà àwọn imam tí ó wà ní orílẹ̀-èdè amẹ́ríkà mo fẹ́ kí ẹ̀yin jọmọ́ wa ẹ̀yin ọmọ ìyá mi nínú ẹ̀sìn islam nílé lóko níbi tí ẹ ti ń gbọ́ mi ní ìsìn mọ̀ wípé ìjọba ìlú amẹ́ríkà kò fi ara mọ́ fílíìmù tí ó jáde tí ó fi oríṣiríṣi àwọn ìwà burúkú hàn nípa ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam Islam ò faramọ́ irú wọn báyìí àwa mùsùlùmí lọ́kùnrin lóbìnrin nílẹ̀ Amẹ́ríkà àti ní gbogbo àgbáyé a ti fi ẹ̀dùnnú wa hàn ó yẹ kí a mọ̀ wípé ìjọba ìlú Amẹ́ríkà kò fọwọ́ sí fílímù rárá rárá o bẹ́ẹ̀ ni kò faramọ́ kódà àwọn ògbóǹtarìgì nínú àwọn tó wà ní Amẹ́ríkà ti fi ẹnu àbùkù kan àwọn tí ó ṣe fílìmù yìí torí pé ìdí tí wọ́n fi ṣe ni pé kí wọ́n lè máa bà àwa mùsùlùmí jẹ́ kí wọ́n sì lè bà orúkọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam jẹ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí mùsùlùmí ó yẹ ká mọ̀ wípé ìwà tí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wù ó yẹ kí a fi hàn lásìkò tá a wà yìí pàápàá jùlọ nírú àwọn nǹkan tí à ń gbọ́ tá a sì ń rí ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó bá àwọn èèyàn lò ó sì fi ìwà pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wọn lò léyìí tó yàtọ̀ sí ìwà jàgídíjàgan mo wá ń fi àsìkò yín rọ̀ yín pé kí ẹ̀yin ọ̀jọ̀gbọ́n kẹ bá àwọn ọmọ wa sọ̀rọ̀ àtàwọn èèyàn wa sọ̀rọ̀ kí wọ́n fi ìwà ìsìláàmù tí ó jiná dáadáa hàn nípa bí a ṣe ń ṣe iṣẹ́ yìí kọ́lọ́hún fún wa ṣe ẹ ṣe gan ni mo wá fẹ́ sọ pé pé ọlọ́run bá sọ wípé nǹkan o khudhil afu wa'mur bil urfi wa'rid 'anil jahilin fi ìwà tó dáa hàn àti àṣà tó dáa tó jẹ́ pọ́nbélé kẹ wá kọ̀yìn sí àwọn tí wà wọn ò dáa ẹ ṣe ó dàbọ̀ salamu wa rahmatullah.